2023. twenty three èyí làwọn gbajúmọ̀ olóṣèlú tó ti Ṣèyí Mákindé lẹ́yìn ní twenty nineteen ṣùgbọ́n tí wọn ò jọ ṣàṣepọ̀ mọ́. pẹ̀lú bí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí ṣe ń gbáradì fún ìdìbò ọdún twenty twenty three èyí tí kò yọ ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú sílẹ̀ akọ̀ròyìn wa yanjú adégbòyèga ṣàgbéyẹ̀wò ìmúrasílẹ̀ gómìnà ṣèyí mákindé ẹni tó ń gbèrò láti lọ fún sáà ẹlẹ́ẹ̀kejì àtàwọn ohun tó ṣeé ṣe kó ṣàkóbá fún èròǹgbà rẹ̀ ọ̀hún pàápàá tó jẹ́ pé ọ̀pọ̀ nínú àwọn gbajúgbajà olóṣèlú tó ṣàtìlẹ́yìn fún un láti wọlé gẹ́gẹ́ bí gómìnà lọ́dún 2019 ni wọn kò bá ṣàṣepọ̀ mọ́ rárá ẹ máa bá wa ká lọ. tá a bá wò ó bí kùkù kẹ̀kẹ́ òṣèlú ṣe ń lọ lásìkò yìí nípínlẹ̀ ọ̀yọ́ àti èròǹgbà gómìnà tó wà nípò lásìkò yìí onímọ̀-ẹ̀rọ olúwaṣeyì abiodun makinde láti díje dupò fún sáà kejì gẹ́gẹ́ bí gómìnà a ó ṣàkíyèsí páwọn nǹkan kan wà tó ṣeé ṣe kó ṣàkóbá fún èròǹgbà rẹ̀ ọ̀hún. tá ò bá gbàgbé gómìnà mákindé borí nínú ìdìbò gómìnà tó wáyé nípasẹ̀ àjọṣepọ̀ láàrin àwọn aṣíwájú olóṣèlú kan nípínlẹ̀ náà bó tiẹ̀ jẹ́ pé báwọn kan lára wọn tó ṣàtìlẹ́yìn fún láti di gómìnà lọ́dún 2019 ṣì wà pẹ̀lú rẹ̀ títí dásìkò yìí síbẹ̀ ọ̀pọ̀ nínú àwọn èèyàn ọ̀hún ló ti pínyà pẹ̀lú rẹ̀. a ò rántí pé igbákejì gómìnà tẹ́lẹ̀ onímọ̀-ẹ̀rọ Rauf Ọláníyan kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP láìpẹ́ yìí tó sì lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ṣáájú ìdìbò ọdún tó ń bọ̀ ọ̀hún ṣùgbọ́n ṣá yàtọ̀ sí igbákejì gómìnà tẹ̀lé ọ̀hún tó yà kúrò nínú ẹgbẹ́ lọ sẹ́gbẹ́ apc àwọn ọmọ ẹgbẹ́ pàtàkì pàtàkì tó ṣàtìlẹ́yìn fún gómìnà mákindé láti wọlé ìbò lọ́dún 2019 ló ti pínyà pẹ̀lú rẹ̀ ṣáájú ìdìbò gómìnà tó ń bọ̀ náà ọ̀kan lára àwọn aṣíwájú ẹgbẹ́ òṣèlú èyí tó jáde síta gbangba láti kéde àtìlẹ́yìn rẹ̀ fún ẹgbẹ́ òṣèlú alátakò APC nípínlẹ̀ Ọ̀yọ́ ní olùdíje sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú Senate Labour Party ZLP lọ́dún 2019 ní amòfin Sarafadeen Abiodun Ali tá ò bá sì gbàgbé ọ̀kan pàtàkì lára àwọn aṣíwájú òṣèlú nípínlẹ̀ Ọ̀yọ́ ni Sarafadeen Ali tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ sẹ́nitọ́ Rashidi Adéwọ̀lú Ládọjà ni wọ́n ṣagbátẹrù ikọ̀ tó parapọ̀ mọ́ gómìnà Ṣèyí Mákindé. láìpẹ́ yìí níròyìn kan jáde pé Sarafadeen Ali ló borí nínú àtúndì ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú APC tó wáyé ní gbọ̀ngàn lichatu tó wà ládùúgbò Bódìjà Ìbàdàn a gbọ́ pé Ali ní ìbò márùnlélọ́gọ́sàn-án láti borí sẹ́nitọ́ kọ́lá balógun àti ọ̀gbẹ́ni kọ́lápọ̀ kọ́ládàísí pẹ̀lú àwọn olùdíje míì láti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ fún ipò asòfin àgbà ní gúúsù ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀kan lára àwọn aṣíwájú ẹgbẹ́ òṣèlú míì nípínlẹ̀ ọ̀yọ́ tó ṣàtìlẹ́yìn fún onímọ̀-ẹ̀rọ ṣèyí mákindé lásìkò ìdìbò ọdún 2019 ní sẹ́nitọ́ olúfẹ́mi láńlẹ́yìn tá ò bá gbàgbé sẹ́nitọ́ Fẹ́mi Láńlẹ́yìn yìí ni olùdíje sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Party ADP ṣùgbọ́n òun pẹ̀lú darapọ̀ mọ́ olùdíje ẹgbẹ́ òṣèlú PDP Ṣèyí Mákindé láti wọlé gómìnà lọ́dún náà ìròyìn kan tó jáde láìpẹ́ yìí sọ pé sẹ́nitọ́ Láńlẹ́yìn náà ti padà lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC lẹ́yìn tí àjọṣepọ̀ tó ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú PDP ti forí ṣánpọ́n lóòótọ́ ẹnikẹ́ni kò tí ì fìdí rẹ̀ múlẹ̀ bóyá sẹ́nitọ́ Ọláńlẹ́yìn díje sípò òṣèlú kankan lọ́dún 2023 ṣùgbọ́n ohun kan tó dájú báyìí ni pọ́mọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ni lásìkò tá à ń kó ìròyìn yìí jọ. gbogbo nǹkan tó sì wà ní kápá rẹ̀ ni yóò ṣe láti rí i dájú pé ẹgbẹ́ náà wọlé nínú ìdìbò gómìnà ọdún tó ń bọ̀ náà yàtọ̀ sí Ọláńlẹ́yìn ọ̀kan pàtàkì nínú àwọn aṣíwájú olóṣèlú tó ń ṣàṣepọ̀ pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé tẹ́lẹ̀ lásìkò ìdìbò ọdún 2019 ni Alhaji Adébísí ọlọ́pọ̀ èèyàn òun pẹ̀lú ti pínyà pẹ̀lú gómìnà Mákindé báyìí láti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tuntun kan New Nigeria People's Party NNPP ṣùgbọ́n ìwádìí akọ̀ròyìn wá fi hàn páwọn aráàlú kan pàápàá àwọn òṣìṣẹ́ ìjọba ṣì nífẹ̀ẹ́ sí iṣẹ́ ìjọba gómìnà Ṣèyí Mákindé lára àwọn tá a bá sọ̀rọ̀ ṣàlàyé pé ọkùnrin náà ṣe wọ́n dáadáa àti pé tó bá ku ìràwọ̀ kan lójú ọ̀run òun làwọn bá lọ. ju gbogbo rẹ̀ lọ tá a bá wo gbogbo àwọn èèyàn tó gbèrò láti di gómìnà nínú àwọn ẹgbẹ́ òṣèlú tó lórúkọ nípínlẹ̀ Ọ̀yọ́ a ó rí i pé iṣẹ́ gidi ló wà nílẹ̀.